أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé tí a wà lórí ẹ̀ ní ìjòkó tó kọjá à ń sàlàyé nípa àwọn sikul hadith òun náà ni àwọn nǹkan tó jẹ́ wípé tá a bá ní kí a máa ka hadith fúnra wa a lè ó sì wà ń bẹ̀ ṣùgbọ́n a lè máa تلبس المرأة من ثيابها ما شاءت على الوصف المتقدم wọ́n ní obìnrin àwọn wọ aṣọ tó bá wù wọ́n láti wọ̀ lórí àwọn àlàyé ìròyìn tí a kà síwájú pé aṣọ obìnrin pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tó dé nínú ẹ̀sìn òun ni gbogbo obìnrin tó bá wà ní ipò ara mi náà ni wọ́n wọ̀ yajuzu lil muhrim lubsul kuffayn ìgbàlá yìí wà fún ẹni tó wà ní ipò ara mi níjọkùnrin láti wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ ìdá alámiyẹ́jú àná aláì tí kò bá rí bàtà méjì tí ó wọ̀ wàládùn àléhi kọ̀tìrúhùmá dúnà káàbẹ̀ ṣùgbọ́n ẹ̀tọ́ ni fún láti gé ìbọ̀sẹ̀ aláwọ̀ yìí ní àti ìsàlẹ̀ kókósẹ̀ wá sí òkè orí àti ìsàfà àjáde ilé tí àlùmọ́mù muslim tí wọ́n gbé jáde pé anábìwá muhammad sallasala wọn sọ wípé máa ń lá méjì náà láì ẹni tí ò bá rí bàtà tí ó wọ̀ falielbis kòfáì kó wọ ìbọ̀tẹ́ aláwọ̀ wà máa ń lá méjì ìzára ẹni tí ò bá rí ìzá kò ní ìró ilé tí ó rò ṣùgbọ́n ó rí rìdá ilé tí ó dàbúra kò kàn rí ṣòkòtò tí ó wọ̀ ni kò rí ìzáàt kò rí ilé tó rò sísàlẹ̀ ṣùgbọ́n ó rí ilé tó dàgbà wọ́n ní ronú tọ̀hún falielbi tàràwé wọ́n ní kó wọ ṣòkòtò tó bá ti wọ ṣòkòtò èyí tó jẹ́ rìdá tí wọ́n mọ́ dàbúra èyí ó dànù bo the upper part of the body ìyẹn ló máa kọ́bà so ìyẹn ni wípé máa láyé dúrọ́kù dúlùú láyé dúrọ́kù kúlùú ẹ ní sọ pé torí pé kò rí ìzáàbù kẹni kó wá máa lọ ṣe tàwáàfù láì wọ̀n kankan tàbí kó ró èyí tó rí kó má sí nǹkan ní òkè torí ló fẹ́ ṣe kò dẹ̀ sí tá a máa ṣe láyé kí wá jẹ́ ikú tá a bá fẹ́ pé ìhòòhò láwà ìyẹn ló fà á tó fi jẹ́ pé mọ́ní àjọ alùsùnà jẹ̀mọ́ à gbogbo ìjọsìn tá a bá ṣe àti àìhà tí ìjọsìn yẹn máa gbé jáde làbúdà ń yàkúnà láhùdẹ̀lẹ̀ ọ̀ràn èèyàn ní kó lẹ́rù tí ò bá ti lẹ́rù asán tí ò bá ti lẹ́rù àánú ní iṣẹ́ lè pọ̀ ọlọ́run lè mọ́ni jẹ torí pé kí ni o kẹfìdọ́tùl àmàl la yu'jibu rahman kẹfìdọ́tùl àmàl la yu'jibu rahman ọ̀pọ̀ iṣẹ́ kò jọrọ̀ lójú o iṣẹ́ lè pọ̀ tíọ̀ntíọ̀n ṣùgbọ́n tí o bá ti ní ọdá tuntun nípa pé ọlọ́run ló sọ ọ́ ànábì ló sàlàyé ẹ̀ àní ìgbà gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan nù fẹ́ ìwà yìí tí ò bá ti sí àtẹ ọlọ́run àjànábì ń bẹ̀ sallallahu alaihi wa sallam kò sí bó ṣe lè pọ̀ tó wọ́n dá padà tó ń tàn gbogbo ẹnikẹ́ni tí ò bá ti rí ànábì ní sàrọ̀wì kó wọ sàrọ̀wì àṣàlàyé fún wa wípé tàrọ̀wìl onímúfọ́dù tàrọ̀wìlà ìrìwáàlì ètò nǹkan jíjẹ́ ìrìwáàlì tàrọ̀wìl làwọn ti pè fún wa sòjámù ló máa jẹ́ tàrọ̀wìlà bákan náà حديث الباب إلا ألا يجدن عليه شو بعدي bàtà méjì tó wọ̀ fàlìyẹ̀tọ́hùnmá yá ní alkhuf man lam yajid nàlẹ́ fàlìyẹ̀mí kò fàyè ẹnikẹ́ni tí ò bá rí bàtà tó wọ̀ kó nítọ̀ ń kó wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ àmọ́ ńlá mi yẹ jìrì zára ń إلا أن لا يجدن عليه فليكتهما حتى يكون أسفل من tó bá yẹ kò rí bàtà ṣùgbọ́n ó rí ìbọ̀sẹ̀ aláwọ̀ ní ìsàlẹ̀ tó kúkẹ̀ ẹgbẹ́ mi àtúntò ní state of ó lè di aago sọ́wọ́ bákan náà alikọ́ta òka ẹni tó wà ní state of the home ó lè fi òka sọ́wọ́ ó lè lo òka bákan náà nàbọ́rọ́ tó láì ẹni tó wà ní state of ìṣòro ó lè lo awò ojú èyí tẹ́ ń pè ní gíláàsì ó ti yé ọmọ fi sójú awò ojú gíláàsì. ó lè lò ó bákan náà sàmáà agbóhùn etí tẹ́ǹsì ní yẹ́bì ó lè lò ó bákan náà wàjàrọ́ọ̀bù dàrọ́ọ̀hì àwọn pọ́s tẹ́lẹ̀ kó owó sí tó lè kó pásítọ̀tù ẹ̀ sí wọ́n máa dì í mọ́ inú ó máa wà lórí aṣọ arami tẹ rú yẹn yóò wà ń bẹ̀ tó wá jẹ́ wípé a rí aṣọ ara mi aṣọ ara tàbí ẹni aṣọ tá a lè fi kàpéjúwe ń bá ṣe àlàyé bóòlù mọ́ gbé ìhìrọ́mù gangan mọ́ gbé ń bá ṣàlàyé fún so tá a fẹ́ gbé ìzáàrúwa tá àmì babangama ìkìlanda ó ti ẹ̀yìn náà lásọ̀ fún àwọn mo lè sẹ́nu sàlàyé náà lẹ̀ kẹrí bàbá bẹ́ẹ̀ gbé ìrọ̀ ìyẹn ilé ìtì abẹ́rẹ́ ó sáré lọ èyí tí wọ́n máa ró ìsàlẹ̀ tó bá tún máa fọyín báyìí èyí ó làpọ̀ tí èyí bá ti làpọ̀ báyìí ìtàn tó là olóògùn fún un tó bá ti wá sọ báyìí tó ọwọ́ àrùn ọwọ́ àpúlòsì ẹsẹ̀ rẹ̀ padà ìtumọ̀ rẹ̀ ni wípé ó ti increase ẹ̀ movement rẹ̀ ó ti ẹ̀ lásìkò ìlùsí ẹ̀mọ́ náà ni o ti fẹ́ bí náà ni o ẹ̀dùgbọ́ so ó ti increase ẹ̀ lásìkò ìlùsí ẹ̀ báwọn pé tó o bá ti ro ó lè ó lè lọ́sẹ̀ ó lè sáré ó lè jọ̀ kó o tó wá dá padà sí kó o tó dá ẹsẹ̀ rẹ padà tó bá tó wá dá ẹsẹ̀ rẹ padà tó o wà ká rẹ̀ ṣùgbọ́n tó o bá ṣe báyìí tó o bá rò ó ti fún iṣan ara ó ti dìkírìsì ẹ̀láṣíṣì lò sí bó ṣe jí ẹsẹ̀ sódà ìgbà ẹ̀kọ́ tó kọ́ lé kó o jọ́ọ̀bù kò ní lè jọ́ọ̀bù bẹ́ẹ̀ ìgbà ẹ̀kọ́ sáré kò ní rírá ó mọ̀ ṣubú tèrè ni gbẹgbẹ ó ní ẹ̀kọ́ bí èsì mọ̀ gbé ó ti tá a bá lọ sẹ́mínà fáwọn ìgbé nínú àwọn ọ̀sán tá a máa wọn torí pé ẹlòmíì tí ò bá yé sí ọjà ìbọn ńlá ara ò akọ̀rọ̀ o kó o tó rò o gbúdọ̀ sí ti yé sì mo ní kódà tó ibi tí ẹsẹ̀ rẹ bá lè òun ni wàá nígbà tó wá fẹ́ rò ọ wà á ó so o sì lè lọ nígbà tí ìbá lọ tó bọ̀ nílọ́kọ́wọ́ ènìyàn ń gbà mí. ó lè tú o tí wọ́n sì lè tú kò dá o ó ti ṣe ló jẹ́ pé àwọn ẹlòmíì wọ́n máa ń lo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ti wá ṣe èyí sọ́sẹ̀ lè tóbi pé ohun tó ń sọ ẹ̀fọ́ ní kọ́ ibi tó lè fowó ti wà bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ yẹn wà á fi gbà lórí. ẹlòmíì yóò fi bẹ́ẹ̀sì sí yóò wa wà lọ àwọn ẹlòmíì àwọn ó mú ìdáàbò wọn ó ti ràn wọn ó ti ràn wọn ó ràn yíran pé rọ́bà lè rẹ̀ kọjá ìgbọ́n náà wa wọn láwọn ilé ẹ̀sìn kan ní mùnà wọn làwọn kí ló dé dáàbò fún ọ̀rọ̀ báyìí wọ́n ní ẹni yẹn sọ̀rọ̀ yìí pé ọ̀nà ìgbà ló ti wá fi hajj ṣé kùtù yìí sọ fáwọn pé àwọn èso bẹ̀rẹ̀ ẹgbọ́rọ̀ hada is not pé àwọn bẹ́ẹ̀ òfin aláìmọ̀sán olè lé ẹni tí mo sọ àfa ńlá ni o àfa ńlá ní nàìjíríà àfa ńlá gbàgbà oníwọ̀n o ẹ wọ́n bẹ̀rẹ̀ lọ yẹn pé kí bọ́n ṣe ṣe yẹn wọ́n ti fi rọ́bà sínú rẹ̀ rọ́bà tó à ń bẹ̀ kò ní ìdí wàhálà o ti ẹlòmíì rẹ pé òun mọ̀ ń so òun mọ̀ ń ta òun mọ̀ bóun wọ̀ọ́bà náà yóò dúró ń bí wọ́n ti fi rọ́bà wọ́n ti fi sílẹ̀ ibi tí rọ́bà ó sì dúró sí tẹ̀mọ̀ tí wọ́n gbúdọ̀ gbé aṣọ yẹn léra wọn kó lè ba kí rọ́bà lè bà gba inú rẹ̀ kọjá àwọn ẹlòmíì bọ́tù ó ti bọ́tù bọ́tù king wọ́n ṣe mọ́ ó pọ̀ lóríṣiríṣi ìmí ẹ̀ bọ́tù bẹ́ẹ̀ ni ìmí okùn ordinary okùn lásán tẹ̀gbẹ́ tó bá wí ó tún so okùn yẹn kódà okùn yẹn mọ́ bá aṣọ ara mi ní ìwà tí wọ́n máa ta pẹ̀lú ẹ̀ so okùn yẹn ni bí ìtẹ́sí so aṣọ yẹn nígbà tó kódà tẹ́ ẹ bá débi tẹ́ ẹ ti fẹ́ sáré ẹ̀ẹ́dì eré sá kọ̀ǹbílẹ́sì tẹ́ ẹ bá dé ṣe ṣe job ẹ máa rí job ṣe ibi tí ò ní ní wàhálà kankan ní nínú so eléyìí tí ṣéèkù tèmi sọ yìí fíkìwù ṣéèkù tèmi yìí kò dẹ̀ sí nǹkan kan tó takò ríran yẹn mọ́ gbọ́ yé sí wípé ríran pé kò gbọdọ̀ gba orí wọn sí mi kọjá bá ìró tẹ ẹrú yẹn gan gba orí wọn sí mi kọjá tó ní wọ́n wú ìbẹ̀rẹ̀ ó ti yé ṣùgbọ́n mọ̀ kíìsì tí wọ́n ń sọ wọ́n ti ṣàlàyé ẹ̀ alkọ́mí èyí tí ò jẹ́ mọ̀ fíìtì náà tí wọ́n rán wọ́n ti gbé ara mi dé o <laughs> wọ́n ti gbé ara mi dé o eléyìí tí wọ́n rán náà tó jẹ́ kí náà pè láwàní kí náà rán rán láwàní náà ó náà sọ lórí ẹ̀ ànábì lè fún o ànábì náà sọ lórí ẹ̀ pé ẹ̀ gbọ́dọ̀ tó fún o ẹ̀ mọ̀ wòó láwàní àti burúnus burúnus ń tẹ̀ ká tẹ̀ sọ pé òun fọ́ọ̀lù sí abẹ́ tí wọ́n rán tó jẹ́ àlùbàfì tó yá bá mi tú. wọ́n ti bá a gbé aṣọ ara mi wọ́n ti bá a gbé yìí. mọ̀ sí èmi ò sí ní èmi ò sí ní mọ́tà ẹ tún sẹ́yìn dáadáa báyìí ẹ ti báyìí ẹ ti pé mo ti lásán báyìí ẹ dáàbò mi tó bó ṣe wo ilé òní ṣe ìbálò náà ó fi kàn sí àwọn ìṣẹ̀lẹ̀ náà ó ó wà ní pẹ́ẹ́nì kan bọ̀ sólá tẹ́lẹ̀ wọ́n bá ti só báwọn tó fi parí iṣẹ́ kò lè tú pẹ̀lú òkú ọlọ́run tó fi parí iṣẹ́ kò lè tẹ́tí ni o àbájọ ẹ̀ ti lẹ́yìn tó ti yé o lè so lẹ́yìn o sì lè so sí iwájú kéjì gbà. Thank you. ilé àfíà bóòlù ìta ọ̀rẹ́ láti àti bá ti dá àlùkán ní àlùkọ́ọ̀tù bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ẹ́ ní gbogbo àwọn ìlú ìlú làbáyé làbáyé làbáyé làbáyé làbáyé làbáyé làbáyé làbáyé làbáyé làbáyé la kàábà tẹ́ bá ti fojú lórí ní kàábà tó ṣe kàábà kọ́ lẹ́ẹ̀kọ̀kọ́ ní tẹ́ bá dé arọ̀bà mọ́sálásí lẹ́ẹ̀ mọ́sálásí yẹn bá ti di kàábà ń bẹ ní mọ́sálásí tó mọ́ọ̀sì lẹ́ẹ̀kọ̀kọ́ wọ̀ lẹ́ẹ̀kọ́ kan kẹ́tù fojú lórí mọ́sálásí tẹ́ bá ti di mọ́ọ̀sì báyìí tẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kàá bù ẹwà sí báyìí ó ti báyìí ó fi ilé ilé owó ọ̀bí ó bàbí amú ó ti yé ó bàbí amú báyìí ilé tó wà sọ wáyé tó fi parí bẹ́ẹ̀ tó fi parí tọ̀wáàpù ṣáàtù méjì àkọ́kọ́ ní tọ̀wáàpù kùdù tọ̀wáàpù kùdù ní tọ̀wáàpù tá a máa ń ṣe bí ìjàmbá ń gbé àti oṣù ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn àfa bẹ́ẹ̀ pé nínú súnà nílé tá a bá wọn tó bá ti àtúnyẹ̀ lóko àbíkáyé nínú káyọ̀ lọ́dọ̀ àkàndé orí náà sí àrákà méjì ní sàábà òní ìtàn tàwa àbúrò òní àbíyá àwọn tó mọ́sálásí tó ọgbẹ̀rẹ̀ pé áwájú ọ̀dún wíwọlé àkọ́kọ́ rẹ̀ sí sàábà ó ti tàwa àbúrò pẹ̀lú ilé ìgbà pọ̀ ó lè rí ó sọ apá ọ̀tún ó lọ sí sàábà ó dẹ̀ ẹ̀ ló sọ ìlú àti ìlú ọdún tí àmẹ́sìtò làkúnà báwọn ti wọ mọ́tà tó wá sí ọmọrọ ìgbà tó wá sí ọmọrọ ọmọrọ àkọ́kọ́ tó ń lè lẹ́yìn ìgbà tí àwọn ìlú tí wọ́n fọwọ́ wà láwọn ọ̀gá ìgbàlá bàbá mi ti wá wọ mọ́tà padà tí àwọn èèyàn máa ń ṣe ọmọrọ àwọn kèrè yìí wọ́n wá sọ ìgbéra bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń ṣe àwọn ìjọba nígbà àwọn tòmìnì gan apá àwọn jábọ́ látọ̀jọ́ lọ òun tó náà èyí tó bí lọ́jọ́ náà pé á ah, àwọn òbí tí wọ́n gbèbà ọ̀rọ̀ àwọn ẹ̀wù wa ẹ̀wù apá ẹ̀wù ẹ̀wù mọ́tò ìgbésẹ̀wọ̀ ké ìdíje ìyá bàbá ó di súnà láti gbà náà tẹ́ ẹ bá ti wá ṣèlè ẹ̀ náà ó ti tẹ́ ẹ bá mẹ́rin náà gbà níwọ̀n tó wọ́n sọ̀rọ̀ ó parí. ó sì ilé ọ̀dà padà ó ti ní iṣẹ́ rẹ tó ti nínú ó kàn sí bóòkì ní lọ́sílà rẹ̀ tó fi parí iṣẹ́ òògùn jọ̀dá bàtà nínú lọ́sílà mọ́tẹ́lẹ́sà là lára là sàwáàbù ìfàbọ̀ tó jẹ́ sàwáàbù tí ó jẹ́ ọ̀rẹ́ àti Mo tó wà lọ ẹ̀ẹ́dẹ̀ ló ní ní àràpá yóò tó ti ráì àdà jihad àyọ̀lọ́ tó mọ oní tó ti ráì tó ti ráì á àjùwáì àjùwáì ẹ̀ẹ́ pé ẹ̀ẹ́dà lọ wò láti rà sí ìgbà kan ẹ̀ẹ́dà lọ láti rà sí ìgbà àlàkó síbà ìwọ́nà ìbò la tún já síbà yìí ó ti ẹlòmíràn ní ìmúná yóò pátá ẹlòmíì ní ìdúró yóò wọn ní ìyá apá rẹ mọ ńlá ti tó bá wọ sábà wọn ní pátá ní ọwá ìgbà ó lè wà ní ìṣúná ó lè yẹ ànábi sọ̀rọ̀ wá àgbẹ̀rẹ̀ ó lè yẹ kí ó tó tó ní ìpàdé ẹ̀ tó ní ìpàdé ó lè má ní ìṣẹ̀lẹ̀ ó lè jẹ́ ọba ẹgbẹ́ wọn àbí ká máa mú ká àbí ká máa mú lọ mọ́kà tó o tó o a fẹ́ gbé ìrọ̀ ẹ̀ làtàn tẹ́ ẹ bá ti làtàn ìtàn tẹ́ ẹ̀ là yẹn ó máa fún yín ní mọ́ọ̀sì láti expand ẹsẹ̀ yín ó ti yé tó o àlàyé ṣókí nípa practical aspect bó láti gbé aṣọ Islam ó náà nìkan sí àṣàlàyé yẹn ẹlẹ́ẹ̀kẹtàdínní ogún yusuf sharia islamiyya àríkọ́ nínú hadith wípé sharia islam ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn ní sharia islam ló bá dé àfi ẹni tó bá jẹ wípé ó ń fi àìmọ̀ kan yọnu òun ló lè find islam difficult bẹ́ẹ̀ bá ṣe wọnú islam sí tí ó gbàgbọ́ yẹ ẹ̀sùn sí tó òun náà ni ìdẹ̀kùn ni ó wà ni ó náà ni bí ó ṣe lẹ́bù bí ó ṣe rí ìdẹ̀kùn lẹ́bù ibi tí àgbọ̀yé rẹ̀ bá ṣe kí ni o tó bá mọ òní. naam hikmatu tashri islami bitahsis libasun wahid wọ́n ní a rí i pé ìgbọ́nmọ̀ tí ọlọ́run ọba àlékọ́lá tó fi jíǹkí ẹ̀sìn wa òun náà ni wípé ó ṣe é lófin látòrí ahọ́n ànẹ́bí sọ̀làsọ́là wípé gbogbo yín pátá aṣọ náà lẹ́wọ̀ aṣọ náà lẹ́wọ̀ ìró àtìdàbúra lẹ́yìn yẹn kò sí nǹkan kan tó dà ẹnìkan kan ò ní sọ pé Dangote ni mí Dangoro ni mí kò ní sí yẹn hádá lámúyàkùn torí pé white náà ni white náà ni ẹlòmíì jẹ pé inú mansion ló ń gbé tó bá dé ibi tó oorun bá ra lọ sí ibẹ̀ náà ni ó sùn torí pé yóò sì rẹ àwọn èèyàn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ẹsẹ̀ ni wọn irú èmi nìsín ẹsẹ̀ ni mo rìn láti àràfà dé nípa. ó ju àkúrẹ́ sí iléṣà lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n torí wípé ẹ̀pọ̀ tẹ́ẹ̀hìn ọ̀run yabọ̀ ìtọ́ọ̀bù nìkan ẹ̀pọ̀ tẹ́ẹ̀hìn so ẹ ní fíìlì pé ń rẹ̀ yín bẹ́ẹ̀ ṣe ń lọ náà ah, Allahu Akbar Allahu Akbar ọlọ́mọ bàtà ojú jẹ́ wàlọ́ ìfọ́ ẹgbẹ́ lè jẹ́ ọlọ́mọ bàtà àdìgbò lájọ́ tá a bá fún wọ́n ti privatize rẹ̀ wọ́n ti fà fún kọ́pìnì kan tó mọ̀ manager torí pé ọ̀rùn ọ̀wọ̀ nàìjíríà gan ṣùgbọ́n àwọn khadimu harameni sẹ̀rífáì àwọn ọba Saudi ọrùn yìí wọ̀ wọ́n gbogbo ọjọ́ tí dọ́gba ti di ọba báyìí wọ́n ti di khadimu haramẹ́ni sẹ̀rífàì wọ́n ti di alámòjútó ilé ọlọ́run ọba méjèèjì by default bẹ́ẹ̀ ṣe ń lọ lórí nìyẹn náà tírélà tírélà tírélà ètò ọmọ ju juice ètò ọmọ ju ọsàn ètò pẹ́ẹ́pẹ́ ọsàn nìkan mọ́tò míì ó lè tó kán dá mọ́sálásì sí méjì ọsàn nìkan ni ó kún bẹ́ẹ̀. tí ó sì tútù àfa ò nídìí ọbẹ èpo tí ń bẹ lára ọsàn sàódì èèkánná rẹ tó bá ti yábàá yìí ó mú lọ nìyẹn ọ̀gẹ̀dẹ̀ wọ́n mọ wàláì tó bá ti ń sọ báyìí kò ní délẹ̀ yóò mọ bọ́ fún àwọn mùsùlùmí kúlù láhámi dúkìrọ̀ sùnmùlọ́yà léhi yúlùkọ́ báyìí náà kún awọ́fàrọ̀ láhámà. kò ní í délẹ̀ ìwọ tó ẹ pé ojú kòkòrò ti wá jàrábà rẹ ọrùn ó wọ̀ ọ́ tó fi dé ni o torí pé ọmọ ọ̀sà ọ̀hún ni èyí ò èyí ò tó ní ṣe kí o ní di ó pọ̀ ọmọ ọmọ ọmọ ni pé ah, ah, ilé ilé yóò bá mi délé ilé ilé mọ kúrò fún ni wọ́n mọ̀ wọ́n ta wọ́n take away juice gbogbo ẹ̀ everything eh, meat pie lọ́ọ̀tún lọ́sì lọ́dún ìran wọ́n mọ̀ distribute ẹ̀ báyìí ẹ̀ ní fíìlì bẹ́ẹ̀ rìn bọ̀ síbẹ̀síbẹ̀ náà yọ ọ́rẹ́ yẹn ṣùgbọ́n kinní kan ni mo ṣàkíyèsí ṣe é rí ní òru ọjọ́ kẹwàá yẹn ṣe mọ̀kọ́jọ́ kẹsàn-án la máa lọ sí arọ́pà ní alẹ́ ọjọ́ kẹsàn-án yẹn tó jẹ́ ọjọ́ kẹwàá wọ́n ní ká lọ sun múzẹ̀lífà tí òun bá ti wọ̀ láàpò ní àràfà o a ní kí mọ́ gíríbà ti ṣàlàràfà a wà láti ta òkò ní àárọ̀ ọjọ́ kẹwàá ìyẹn ni ọjọ́ ọdún ti ní nílé ẹ̀yìn tẹ̀ bá lọ mọ́kà ọjọ́ kejì àràfà òun lọ́jọ́ ọjọ́ àràfá ni fún àwọn tí ń bẹ ní àràfá ìyẹn náà fífi ń gbàwẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà lé ẹ̀yin ó gbàwẹ̀ àwọn tí ń bẹ lọ́hùn pọ̀ ní gbàwẹ̀ torí pé ní àràfá gan àfà láhàwọlẹ̀ ọ̀làpàtàlà bílà wọ́n mọ̀ ráìsì wíìbárò ni wọ́n mọ̀ fi ti ráìsì káàkiri gbogbo tẹ́ǹtì tí wọ́n mọ̀ wọ́n mọ̀ yí bùkà sí àwọn bíríkìlà tọ́wọ́ lọ́wọ́ yẹn lò tọ́wọ́ àníṣáì tọ́wọ́ lọ́wọ́ yẹn lò wọ́n fi nígbà lòdì rẹ̀ báyìí wọ́n dà lé báyìí owó wọn dà láì sàlẹ̀ lẹ̀ àtàjẹ ojú ti àjẹ ojú ti àjẹ. ẹ abdulayi ìyẹn ló ka ẹ la ojú ti àjẹ ojú ti àjẹ kí ni mo pè é àjẹgbádùn tí ó rẹ̀ ọ́ wọ́n fíríjì rẹ ní múná. fíríjì ti ń bẹ níbi ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì rẹ tó bá ti ń báyìí tó bá ti ń gbogbo sí mẹ́bẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá ó lè tán àmọ̀lẹ́kà náà kó èèyàn ni o <laughs> wà láì wọ́n tún ti kó mi gbogbo efu si ti wá wà òkè dáadáa ju lọ báyìí gbogbo ohun tí kálukú bá níbi sátá wà fara fún wa bí wàhálà yẹn ti wá pọ̀ hajj ní two oh seven adé Muzdalifa ní bíi bíi tú bíi tó tú ládé Muzdalifa láti arọ́fà tó rẹ́sẹ̀ láàrin èrò yẹn sì pọ̀ èrò pọ̀ gan ọdún bá àti àjọ àbí ìbá bíi six million gbogbo àgbáyé àwọn tó wà ní mùsùlùmí lọ́dún náà ìgbà tá a wá dé Muzdalifa bíi tó twelve àti tó two adé Muzdalifa akimogrip akisha àtún àtàtún ṣe fàájì àtún sọ̀rọ̀ àtún rojọ́ àtún ṣogbẹ̀ ìgbà táàfi sùn tó ní òfìrà kó wá lọ bíi kọ́tà tó fọ̀ torí pé tí ẹ̀mọ̀ yìí pé iná tó máa ń mú lọ ní Nàìjíríà <laughs> wàláì òun ló mọ̀ ń jẹ́ ká lè sun o wàhálà ìsinmi bá ranjú kalẹ̀ náà báyìí ẹlẹ́mọ́sùn di aago méjì òru ẹlẹ́mọ́sùn dá ní Cairo èèyàn bí two thirty èèyàn tún sọ̀kalẹ̀ pé èèyàn fẹ́ rọra ṣàwámọ̀ téèyàn tún sọ̀kalẹ̀ láti ẹ̀mọ̀ kí àwọn ilé wọn bẹ̀ ilé gíga náà máa ń kọ́ o ti èèyàn sọ̀kalẹ̀ jáde lọ ra nǹkan àbí orí ń fọ́ ẹ o fẹ́ rọra paracetamol láago méjì òru tó o bá wọ aago pé aago méjì òru ó lọ́ra nǹkan kò sí ní tó fẹ́ lọ́ra lóòrùn tó ò lè rà kò sí bẹ́ẹ̀ ni bọ́n ṣe ń ná ọjà ọ̀sán àwọn èèyàn náà ni wọ́n ń lẹ́tọ̀ sán àwọn náà ṣe kí ló kì í sáwọn ìyá ayé níná lòrú o àwọn èèyàn àwọn báṣà tí wọ́n ná ti ọ̀sán àwọn náà ni wọ́n ná tòrú so kí n tó sùn lọ́jọ́ náà lábí kọ́tà tó fọ̀ wọ́n dẹ̀ pé ìrun àkọ́kọ́ ní bíi four twenty mo wá jí sẹ́mo pé gbogbo orun tí mo sùn yẹn kò tó forty minutes sẹ́mo tó pọ̀ yìí wípé ní tí mo fẹ́ sọ ẹ mọ̀ sàkíyèsí gbogbo ẹ bá ti lọ mọ́kà ẹ lọ mọ́ ọ̀dùn lọ́wọ́ wọn orun tí mo sùn ní ọjọ́ náà bí òṣèlú tó forty minutes yẹn ó dàbí ìgbà tí mo sùn fún forty hours ìgbà tí mo jí mo rí náà ṣáà ara mi náà bíi pé mi ì ṣiṣẹ́ kankan ni gbogbo àwọn tí mo wá ń bè lọ́wọ́ rẹ̀ pé aláàjì nǹkan báyìí ṣe máa ṣẹlẹ̀ sí mi àwọn náà rántí wà láàyè bọ́lá ọ̀sẹ̀ ní kò ṣẹlẹ̀ báwọn mi gbogbo ẹni tí bá ń bè lọ́wọ́ pátápátá àwọn tájọ wà ní ibi tájọ ṣiṣẹ́ papọ̀ ṣé òṣàṣì ní mo mọ̀ rí nǹkan báyìí à bó ṣẹlẹ̀ báwọn náà mi òṣàṣì àrẹ̀lẹ̀ sí àjìyẹn ní ọdún náà áàjì tí wọ́n jẹ́ nọmba seventeen bẹ́ẹ̀ láti ìgbà náà di mọ́lẹ́sọ̀ wọn ti fàájì jẹ ìgbà kòró wọ́n hájì torí pé ọ̀hún làwọn ń gbé wọ́n lò mẹ́fà lọ́hùn wọ́n lò mẹ́fà ní nàìjíríà ẹnu wọn mo ti gbọ́ pé táwọn bá bọ̀dá ní táwọn abẹ́ gẹrun táwọn abẹ́ gẹrun àwọn lọ sí umura irun tí wọ́n kàn wé dà lọ́dọ̀ iṣẹ́ tó gbẹ̀ nínú iṣẹ́ umra olóòrùn ká ṣe kí ni o ká fárí àbẹ́ẹ̀ sì kọ́ nu fíkì mùsáàsáni mùsáàsáni ẹ̀ sì kọ́ ètò ìjẹkọ́lá rẹ̀ nù ní tó gbẹ̀ nínú iṣẹ́ umra náà ní pé ká ẹ fárí tí wọ́n bá ti wá kú ọ̀gá ìjẹ̀lọ ẹ lọ ṣe umra wọn ọ̀gá ní ìwé ìsinmi ẹ̀sọ́rọ̀ bábà wọ́n fi pé àwọn fi ti tẹ̀sì seventeen hajj ni wọ́n ń ṣe lọ́dún náà bó jẹ́ pé èmi àti bọ̀dá wa náà anímùná kọ́ṣà tó wà hárà gígan àwọn ń sọ fún mi wípé mo sì lè tajà nínú ìhram mo ní kọ́ fún mi lẹ́rìí ṣùgbọ́n fún mi lẹ́rìí mo ní ìyìnmọ̀ bóyá màá padà tó tè mí ìmọ̀ láyé fẹ́rẹ́ ọkàn àkọ́kọ́ yìí ẹ jẹ́ kí n ṣe lórí ìbá sí ìrọ̀wà lẹ́yìn ní tí mo kà tó kíláàsì mi tó yé mi bọ́ tó wọn fún mi lẹ́rìí wọn fún mi lẹ́rìí rárá wọn ní o lè o sì lè tajà torí pé nínú àǹfààní tó wà nínú hajj ni pé ẹni ṣe business tó bọ́dá wà yìí àwọn jẹ́ mọ̀ndúbù lárúbáwá tó yẹ pé táwọn èèyàn bá dé gbogbo state ni wọ́n ti ní àwọn èèyàn sí àwọn táwọn bá wọn ṣiṣẹ́ apọ̀ àákàn lọ wọ́n kàn fún wa ní tálí tálí yẹn bọ́ńdù kan hundred ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹran hundred níbẹ̀ ẹran hundred bọ́ǹtì yẹn hundred pieces of tali ni tali kan ẹran kan ni so tó bá ti tà ó jà á tali yẹn fún ẹni tí ó fún ọ lówó tó bá fi lè já tali kan fẹ́ ni tíkẹ́ẹ̀tì kan ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yẹn ti ra ẹran ó ti àdáyá tí ó fà fún iléyá tó bá ti wá fún ní tali yẹn duplicate rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó mú ìpè nínú kan two hundred cities pass ní bẹ́ẹ̀ ìkan jẹ́ asli ìkan jẹ́ parí ṣé orí parí yẹn òní wà lọ́wọ́ tiẹ̀ òní wàá submit fọ́gà rẹ̀ pé ọ̀gá ẹ̀ gbà yóò wà á ka iye parí yẹn tó bá ti kà yóò wà multiply by two hundred riyal ó gbọ́dọ̀ kó yẹn kalẹ̀ lẹ̀ ìtumọ̀ yẹn ni pé o ti gba two hundred riyal lórí orí kọ̀ọ̀kan yóò tó bá jẹ́ sípàṣù kan bá jẹ́ wàá kó kalẹ̀ lẹ̀ wàá kàǹtẹ̀ ìgbà mi ọ̀dẹ pé tó o bá ní akíkanjú o lè ta báàsì mẹ́fà kẹ́ tó lọ mùná ìgbà náà lọ pé o lè pa bí mẹ́wàá mo rántí pé lọ́dún náà géèmì sẹ́mi nìkan rí two thousand and seven eighty thousand naira ni géèmì tí mo rí pẹ̀lú àwọn ẹran tí mo tà yẹn àwọn tó bá indikéèsì wípé àtàwọn ojú létò ètò pọ̀ bárakàlá fi àwọn tó bá indicate pé àwọn fẹ́ gba ẹran nígbà tá a bá dé láti mùná torí pé bàtà a bá dé láti mùná làá tó mọ lójú àyè pé a fẹ́ jẹun ọdún òtú oúnjẹ ọdún náà ìjọba ni ó ṣètò ẹ̀ gbogbo ń tẹ́jẹ̀ ní mùná múzẹ̀lífà àràfá ìjọba ni ó ṣètò gbogbo ẹ̀ lálùkò délẹ̀ àwọn tẹ́ ẹ bá ti wá tẹran fún kẹ́ ẹ tó lọ tọ́ bá ní àwọn ní ìdí ẹran àwọn ẹ bá wọn di ẹran wá torí pé àwọn ẹran yẹn gbogbo àwọn tó jẹ́ mọ̀ yẹn pátá ni wọ́n kù ní bí abí pickup fifty fifty fifty ẹnì ó tẹ̀lé ọ irú èmi ní ìsinmi mo ní kan tómi torí pé ọlọ́run mi àwọn tó láwọn ẹran náà tí mo fún twenty five odidi ẹran báyìí mò ń bu àwọn àwọn jẹ kíláàsì lẹ́bẹ̀ mò ń fún ọ lóúnjẹ wọ́n ti gé orí wọ́n ti fókun wọ́n ti gé ẹsẹ̀ yóò ku ọ̀ríjínà kòkò èyí mọ̀ ọ́ ọlọ́yìn yẹn gangan tó mọ̀ bẹ́ẹ̀ ni bá ti ní báyìí báyìí báyìí nínú ọlọ́run mo ní mo ti kò náà a sẹ́ríbíà ó ní àà ah, bàbá ẹ̀mọ́ mi rárá ó sì lè tájà mo ní rárá mi tájà ní tí mo gbọ́yé tí mo kà ní wípé mi ì lè ṣiṣẹ́ tó bá wà hajj tí mo dẹ̀ fi dáníyàn pé mo ti bẹ̀rẹ̀ sẹ́ àwọn ìwà ń pè mí pé bàbá ẹ̀rọ bàbá ẹ̀rọ ìgbóná wà múlẹ̀ mo ti bẹ̀rẹ̀ sẹ́ ní ìtajà mọ́ àfẹ́mi ni mo rọ́ àfikọ̀dà ló ráì ṣùgbọ́n torí pé ẹ̀rí ẹ̀rí ló ràn mí àwọn sọ pé à àbọ̀ ẹ̀mọ̀ seventeen hajj tí mò ń ṣe ní àná oṣù ẹ lórí ìrògbẹ mo lájú díẹ̀ wàlá ẹ̀ sáà lọ́wọ́ pé ọ̀rọ̀ ẹ̀rí o ẹ̀rí ló ràn mí ìgbà tí mo wá dé tí mo ka sọ ìbùkárí látòkè délẹ̀ débi ẹ̀ ìgbà tí mo wá dé ìsábùl hajj nígbà tí mo ka sọ ìbùkárí ní kíka nọ́mbà one àkọ́kọ́ ni o kíka alákọ̀ọ́kọ́ o ni o ìgbà tí mo wá dé kìtàbùl hajj mo wá rí níbẹ̀ wípé èèyàn lè wà nínú aṣọ ara mi kó ṣe kí ni o kó tún mọ̀ ṣe business èèyàn lè wà ní mùnà kó mọ̀ ṣe business èèyàn wà lára ọ̀fà kó mọ̀ ṣe kí ni o kó mọ̀ ṣe business. Ibn Umar sọ wípé ìgbà tó náà wọn bá sọ wípé fataza wàdú fàyínà káyìrà záàdì tẹ́kùwà ọlọ́ọ̀ni ẹ pèsè kalẹ̀ ẹlẹ̀ olórí ìpèsè náà ní kí ni o ò ní kí ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala ìlú sọ wípé àyà yẹn kalẹ̀ lórí àwọn ikọ̀ èèyàn kan láti ìlú yẹmọ́nì wípé tó dé owó lọ́wọ́ àwọn èèyàn mi owó lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run ọba àdìkọ́lá sọ pé wà dúró fàyínà káyàrá záàdì ẹ bí àdáni ó ti yé ẹ̀tún lè fún initiate míì tẹ́bá ti fi mi o nínú àwọn business àwọn èèyàn máa ń ṣe àwọn èèyàn máa ń fá orí torí pé ni wọ́n ju supply lọ. àwọn tó máa parí wọ́n pọ̀ ju àwọn bábà tó fẹ́ parí àwọn èèyàn lọ. ọ̀rọ̀ èèyàn sì gbogbo ọkùnrin fa orí ẹ̀ obìnrin wọ́n mú ọmọ níkà ọwọ́ báyìí wọ́n mú kúrò níbi irun wọn ó parí àwọn èèyàn expert níbi orí gbádẹ́ pé mo rí àwọn àjànú èèyàn tí wọ́n ń fa orí pẹ̀lú ọwọ́ méjì pẹ̀lú wọ́n mú blade dá nígbà lọ́wọ́ wọ́n mú blade lọ́wọ́ sí wọ́n sì mọ fa orí fún èèyàn méjì bí ojú rẹ̀ rí tó parọ́ náà ojú rí tó ẹ lanu ẹ̀ nílé pàdé kí ní jẹ́ mo lajú lẹ́gbẹ̀ẹ́ àràfà wọn bí ọdá àfà ó lanu ẹ̀ gègé èèmọ̀ tó lè lẹ́ẹ̀pin ìrẹ́lẹ́ rí o torí pé àwọn èèyàn kọ̀ tó fẹ́ parí àwọn èèyàn ti ń bá dánúdánù tó bábà gan o bábà kéré sáwọn tó fẹ́ fa orí àwọn yóò kò blade and die wọ́n mọ̀ fa orí ọwọ́ ọ̀tún fa orí ọwọ́ òsì ó lè mọ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ farafarafarafarafa àbá ó ti kílẹ̀ yíya bisimilá bisimilá bisimilá tó níbẹ̀ yẹn ni àwọn tó jẹ́ nàìjíríà tó jẹ́ expert náà náà mórí fa kálukú mọ̀bẹ̀ ni kálukú mú bíléèdì ni kálukú ń fa orí lọ ni kálukú ń fa orí lọ ni so àìmọye àwọn èèyàn wọn yóò sì wà nínú ìṣòro ó wà ní state of ìṣòro wọn lè ṣe business yẹn iṣẹ́ ìdẹ̀bàjẹ́ alájùlọ látàkóso ìdárọ̀ bóṣọ́ àná bihari ìṣàrẹ̀ torítorí náà àǹfààní pọ̀ ní mọ́ká téèyàn lè ṣe fún mi o téèyàn lè ṣe àbẹ́lẹ́ wọn bá sánà ọ̀tálá kọ́lọ̀ kó jọ kó mọ̀ jẹ́ kí á gbọ́ báyìí lásán o kọ́lọ̀ jẹ́ ká bá sára rẹ̀ wàláì béèyàn bá lọ múra tó bá lọ múra yóò mọ̀ jẹ̀rán wípé áà ah, àjìǹbọ̀ yìí tí ọ̀bá síbẹ̀ ẹ̀mí ìlú òun ló fẹ́ àìmọ̀ ìyálájà àǹfààní ọ̀gá mi ní sàtàlàkọ́ àwọn àbádàn àwọn náà kọ́ mi ní iṣẹ́ ìmọ̀ ọ̀tún yìí ọdún tí wọ́n ṣe hajj ẹnìkan wọ́n jọjọ́ ń gbé inú rúùmù mi ẹni yẹn lọ sí haram ló dé ó sì gbé báàgì owó ó gbé wá sí yàrá wọn náà bẹ̀rẹ̀ pé ibo ló rọ́ dọ́là dọ́là ibo ló ti rówó èké ẹnìkan ní òun yan náà fílà ní haram bóun ṣe sálámù tán báyìí ó kàn gbé báàgì yẹn ó kàn gbé tó lẹ́gbẹ̀ẹ́ ní ìbá ń sá lọ. Ah, ọ̀gá mi nígbà sàká rẹ̀ ló yọ òun kò fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ òun ni. àfà ìbẹ̀rẹ̀ ni ẹ ti dìde ó dìde gbé gbé ẹgbọ́n tí mo wí ẹ̀gbọ́n nǹkan tí mo sọ. àìmọye àǹfààní connections tí ò rè é lè fowó rà á. àwọn yẹn ẹ̀ lè pàdé nínú ayé yìí àfi kó jẹ́bẹ̀ náà torí pé mọ́ńdà kálàwú dáná arẹ́gbẹ́sọlá mi ò rí láyé mi rí arẹ́gbẹ́sọlá rí ní ayé mi mo wà ní rúkúrú nìyẹn mọ́ nínú wa mo ti mo á rí ah, kíá jọ ọkùnrin lẹ lọ sí Òṣogbo tí kìí ṣe tán pè ní àbúrò ó fàrẹgbẹsọ lánìí ah! mo sátún wò ó pé ọkùnrin ó náà nì mo wá dúró sírúkú nìyẹn mọ nítorí pé mi ti fẹ́ parí ṣáùtù mi tó fi wá lọ tó fi parí ṣáùtù àkọ́kọ́ ìgbà tó wá dé àfàdìdé àlífàdìdé ìgbà tó wá dé lókùn yẹn mọ ní bàmú báyìí dání ìwọ wá báyìí dákú mo wá ní ìgbọ́wọ́ ìgbà táwọn sọ ìkọ̀ sí ìdí gómìnà o ṣùgbọ́n ó ti ń campaign eh, ariwo rẹ̀ ti ṣe kí ni o ó ti ń rinlẹ̀ mo á ní á bọ́dà àbúrò ìbàlẹ́jọ́ tó láàbì gbọ́ ẹ mo ní bọ́dà àbúrò ìbàlẹ́jọ́ tó ní bẹ́ẹ̀ níta bẹ́ẹ̀ níta bẹ́ẹ̀ níta. Yeah, I mean. dúró ẹsẹ̀ dúró ẹ̀sí ìtọ̀ gẹ̀gẹ̀ àbí kí n sùpárọ̀ síta rẹ̀ ní. nígbà tí wọ́n wá sálámọ̀ sí akíra tẹ́ wọ́n á ní kódà àbí wọ́n bẹ̀rẹ̀ gbọ́sọ̀ láti oní bẹ́ẹ̀ nìta bẹ́ẹ̀ nìta bẹ́ẹ̀ nìta ló tọ́ ẹkú gbìyànjú ó nìta àmìta àmìta àmìta àmìta àmìta àmìta ìgbà tó wá lọ ìgbà tó lọ sí ata àkúnyà mo wá kọjú sí Kaaba mo ní ah, ọlọ́run àti ilé rẹ náà máa dẹ̀ wọ́n lóṣogbo wọ́n ti bá pààyàn. Àbá ta ní sọ́ba akúnyẹ́ níwọ́jọ́ ní àpòlẹ̀ tó lọ́pọ̀ ta ní jẹ́ àkúráwá níwájú akúnyẹ́ yẹ. Ṣé mo lè débi tó wà? Abgadan. Ṣùgbọ́n Kàábà yẹn ọ̀wọ̀ ọ̀wọ̀ tí ń bẹ ń bẹ ọ̀wọ̀ yẹn ó kárí gbogbo ẹ tó bá ti wọ bẹ̀ kódà tó dọ́mọ ọdún méjì wọlọ́ọ̀rì gbọ́dọ̀ ọmọ ọdún méjì ọ̀wọ̀ yẹn ti kárí everybody látọ̀dún náà twenty oh seven tó bá bèrè Arẹ́gbẹ́ yóò sọ pé òun wà ní mọ́kà lọ́dún náà mo bá lọ́wọ́ látọ̀dún náà mi ìfojú kan báyìí láti ọdún náà ṣe wájú hàn bí wájú àtúnra látijọ́ náà àpàdé mọ́ láyé látìgbà náà tó eléyìí tó bá jẹ́ wípé nǹkan míì tó jù bá náà lọ bọ́lá òun ṣe ṣe fún ọbì sùhúlà náà nù àìmọye ọ̀rọ̀ mi jẹ́ pé kò sí ẹ̀yẹjú ìsàlà tábádímọ́kà àmọ̀yẹjú ẹ̀ tábádímọ́kà àmọ̀yẹjú ẹ̀ bọ́lá òun sì ní kó gba sísọ so besides àwọn àǹfààní tó pọ̀ ọlọ́ni wálé yẹ́ ṣe àdúró mọ̀ náà fi àlà àwọn àǹfààní tó pọ̀ ẹ̀ẹ́dì tẹ́ bá lọ mọ́kà so àbáṣà ẹ̀dì tí ń bèrè pé ìyáàrù lọ́ọ́líkù ní nínú ìtàn fẹ́ náwó lé lórí àfẹ́sọ́ ní sísan ọ̀nà mọ́tà wọ́n mú kán náwó lé lórí o alábí mọ́tà ní kò mú o ó ti yé ọlọ́run kò so gbẹ̀rán rọ̀ abẹ́lẹ́ ọ̀rọ̀ bá sùhánù wàtálá gbogbo àwọn tí wọ́n gbẹ̀ǹgbẹ̀ àti lọ tí wọ́n tí ìmọ̀ báwọn lọ ọlọ́run kò dín ọ̀rùn fún àwọn ìwà báwọn wọ́n lọ bọ̀ wọ́n tí ìmọ̀ báwọn lọ kò tí ì sí wọn àwọn yẹn slọ́ọ̀tì tí wọ́n ṣì wà ńlẹ̀ ó ti yé torí wípé ọ̀rẹ́ mi kan ní máa ń sọ̀rọ̀ yẹn ó ní tí ò bá di àárọ̀ ọjọ́ ọdún ọjọ́ ọdún tó ń sùn lórí bẹ́ẹ̀dì òun lákùnrẹ́ tó ń wájí sórí bẹ́ẹ̀dì tó fi áà ah, àjọ̀dún ìbọ́ lòun tó gbà wípé òun ò ní gáàdì lọ́dún náà ọ̀rẹ́ wa tí mò sọ ó ti padà gáàdì báyìí tó bá di alẹ́ ọjọ́ ọdún tó bá rí pé òun padà bá ní nàìjíríà lòun tó máa ń kọ̀ǹkúrù pé àràfọ́ ọdún yìí òun ní gùn so tí àràfà wá sì kọ́lá tọ́lọ̀ bá ló débẹ̀ wá débẹ̀ ó ti yé tó kọ́lọ̀ bá rí kọ́lá kó fa ṣe òun gẹ́ pẹ̀lú ògbọ́nà tó bá di ọ̀la tó bá di afọ̀n ìjókòó sí ó ti ń dùn mọ́ yín tó bá di ìjókòó sí ń bọ̀ pẹ̀lú ògbọ́nà á tún ní ọ̀rọ̀ hajj subhanahu wa ta'ala السلام عليكم ورحمة الله وبركاته